Sunday olóògbé kò yẹ kó start wọn ẹ Sunday yẹn má fi start Sunday dà ẹ gbàjẹ sí ọrùn Sunday fún Mustapha ọmọ jáde fún wa lọ náà ni.

ẹjọ́ jẹ díẹ̀ wà á tẹ́tì nìyẹn wà á tẹ́tì nìyẹn ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ kí ló ṣe. wọ́n gba gbogbo yín wọ́n gba gbogbo yín. deputy keep quiet please lọ tún fọwọ́ yẹn lọ tún fọwọ́ yẹn o daṣọ. Well, you know, yeah, yeah. Honorable, we know in this other now. Ìjẹ̀bú oṣù ilé àwọn ẹ̀sìn gbogbo ẹ̀dẹ̀ wọ́n pìtì ìlú ti rẹ̀ mú. Wọ́n jẹ́ rẹ́sì o. Ní ìṣòro pàtó ìṣòro ìwé lájà bàbá bàbá wọn á jẹ mo yóò yà. Abi, lẹ́yìn kìíní kọ́kọ́ ni mo ní. Onílówà, onílówà, ló máa bí etí ló máa bí etí bá iṣẹ́ ẹni kábíyè ọ̀nìdẹ̀ ọ̀nìdẹ̀ ọ̀nìdẹ̀ ọ̀nìdẹ̀ ṣe ẹ ní ẹyin ẹṣin yẹn tó lẹ́yìn ẹjọ́ àṣẹ ló máa assistant coach ẹ káwa nù ẹ káwa nù ẹ káwa nù bó ti yẹ pé ah bàbá ìjọba ìpàdé mọ́ra wà jẹun àdúrà o. Thank you. Bàbá wa ní ìlú láìpẹ́. Àjọjú à, bá bàbá wa bẹ́ẹ̀ ni kẹ́lẹ́ adé bàbá wa. Àjọjú à lé. Asako tuwa, kapet ale yo, ale yo kapet bàbá máa máa jọ́ọ̀gì ọjọ́ òkú fẹ́ pa mí. wọ́n á nà wọ́n. ẹ jẹ́ àìjẹ́ tó fifteen. o ti gbé bí ẹ̀ ẹ̀ náà lè nà ọ̀yàn ẹ̀ lè yọ̀ mọ́. so màá bọ̀ fún fúnà lónìí. Push! Push! Push!

a gba ọmọ mi lọ́wọ́ jù wọ́n lè máa ń so. ẹjọ́ la fi ń jẹun. ẹ bá mi gbé wà bí èkó yà. àwọn eléyìí ọmọ ọmọ ìjọba wà níjà. Thank you àti òde lọ dátì ni wọ́n ṣe ọtọ on Hey! I know, sir. I know. Everybody can. Sorry. Ó wà lóko tó bẹ̀rẹ̀. Habib, you know what I like better you. You better you. Ó wọ́n ṣe ní bàjẹ́ pé ó ní pé owó dàbí ó fi gbà ẹ̀ sábà lọ́nà. Ẹ máa wá ẹyẹ kan sọ ẹ síbẹ̀ tí ẹ̀ ń dẹ̀ é. Ẹ̀

ẹ manager. we are doing live FFP council bloggers room copy and posting council you do small you live eh you do small you start again don't go cut let me explain to you yesterday. ọba kan máa gí ẹ gan o wá sí bàtẹ o ọba ní sí bàtẹ o wá gé yí gan. Right there, right there ayọ̀ ilé yìí ọ̀dọ́. ẹ̀wọ̀n kíkọ̀ méjì o. You can play. Ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀wọ̀n rọrùn wọn. ọmọ nọ́mbà tó gbà. nọ́mbà ten. kí ni nọ́mbà wa kẹ́? nọ́mbà fourteen ni o. ẹ má fi nọ́mbà lọ níṣẹ́ ọkọ̀ nọ́mbà sí. ẹ bùjẹ́ wọ̀ fún nọ́mbà rẹ̀. nọ́mbà ní sinmi twenty. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún lè wá tí ọba kan twenty. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún lè wá tí ọba kan twenty ẹ bá amújẹ sí tó tóbi lọ amújẹ sí tó tóbi wá.